وإن لك لاجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حق مهين هماز مشاء بنميم مناع للخير معتد نظيه أتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصيمنها مصبحين ولا يستظلون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حربكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أكن لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راجبون ذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون بل هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرب مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آل وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبو الله سير ورغبة الحمد لله رغبة سيق وعلى الذي على الحمد لله من وبات يا الحمد لله أترى صلاة الكاتك وفاء النبوة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أنت رمضان كل ما جاي كفوة الله رمضان سيأتي بلي كاتك وفاء النبي صلى الله عليه وسلم حتى وعلى الياتي على صحابة أتوب انتبان طوجونا النبي ناق قالوا قودوده ọlọ́kùn ṣe àwọn amẹ́ríkà nínú àwọn èèyàn náà. àmín. ẹlòwà nínú ẹni tí yóò bá nẹ́bí náà wọnú ọgbà jẹ́ náà. àmín níbàámu sí àlàyé tí à ń bá bọ̀ léèrè ta'amul nabiy sallallahu alayhi wa sallam ma'al aghniya báwo ni ànábi ti bá àwọn abọ́rọ̀ nínú àwọn èèyàn lò àlàyé náà ni à ń ṣe lábẹ́ ọ̀nùwádìí tó ń lọ́wọ́ bá ti sọ fún ànábì yìí pé wà innaka la ala khuluqin azim. wà innaka la ala khuluqin azim. wà innaka la ala khuluqin azim. wà nábì ni ìwà rẹ̀ rẹwà jù ìwọ ni ìwà rẹ̀ dáa jù ìwọ ni ọ̀gá nínú ìwà tó dáa gbogbo ẹni ìwà rẹ̀ bá fẹ́ dáa láyé yóò fi wá sí ẹ tẹ̀lé ti ànábì ní sọlọ́mọ àlọ́ bí ànábì tí wọ́n bá àwọn abọ́rọ̀ akọ̀rọ̀ ayé lánàá yìí pé amọ̀tí wà sí kẹsì wà sí ìyàbò akọ̀rọ̀ ayé pé ó sọ fún wa kí wọ́n ti dédé láàrin àwọn ọmọ wọn asàlàyé bí ànábì sọlọ́mọ àlọ́ sọlọ́mọ àmọ̀ sọ tí wọ́n bá ṣe ní dáadáa àwọn afọ àwọn ni inú nǹkan tí ànábì tó ṣe sallallahu alayhi wa sallam ó dáa nígbà ànábì sọ fún àwọn olówó pé ẹ múra bí ọlọ́run bá ti kẹyìn ẹ múra bẹ́ẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ ẹjẹ́ wọn ń bẹ mẹ́bẹ́ ni ẹjẹ́ wọn iná nìkan tí àwọn afáwọn pè ní àtàkọ́ṣù ìṣòfò àkọ́ṣùfò ní pé ẹni tó lówó lóòótọ́ tó bá fẹ́ wọ aṣọ aṣọ tó yẹ tí wúrò ẹni wọ̀ bí hundred thousand ní. yóò parí ẹ̀ kò wá rà ọ wá ra aṣọ bíi fifty thousand àmì oṣù tàkọ́ ṣòfò. tó ṣe yẹ ṣẹ́gbẹ́ aṣọ fifty thousand náà nísìn yóò tó rẹwà náà mùsùlùmí lè ṣe yẹ. àmọ́ thousand one thousand إن الله يحب أن يرى أثر نعمته على عبده ọlọ́run bá nífẹ̀ẹ́ kí o mọ̀ rí ìlápa ìdẹ̀ra tó bá ti fún ẹrú ẹ̀ ọ̀fẹ́ kọ́ máa rí yàrá rẹ̀ fẹ́ kó rí yàrá rẹ̀ tó nígbà tí ọba ní ní wọ́ wa ta'ala nínú. nínú kan tí a tún lọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ó ní bí Ànábì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olówó yóò wá máa sọ eré ilé tí ń bẹ níbi iṣẹ́ olóore kọ̀ọ̀kan fún wọn láti lè bá àgbẹ̀ wọn ló ń gbẹ̀ yìí tí wọ́n bá fẹ́ mú bẹ̀ iná ni àforíjì Ànábì sọ ní àdìsá bọ̀rọ̀rọ̀ wípé نودي من أبواب الجنة يا عبد الله هذا خير alábi ni wọ́n máa pè láti ẹnu àlàjẹ́nà ẹni ó bá lè ná nǹkan oníbejì fún ọlọ́run ọba wọ́n wá máa pè láti bẹ́ẹ̀ láti ẹnu àlàjẹ́nà ìpè ìrẹ́ ẹrú ọlọ́run ọba a oore ńlá lé ètò ti tì í wájú fúnra rẹ̀ yóò máa gbàgbé ẹnu ọ̀nà iṣẹ́ tó ṣe gbàgbé wọn bá lè. àlàyé dábàá bí sọ ní wípé sallallahu alaihi wasallam. èyàn bá ní five hundred méjì sọmọ yìí pé owó yìí nísìn ìrẹ́kẹ́ náà ọba fi ṣe sọ́dá kan fún ìgbé five hundred méjì yìí o tàbí bá gbé yàrá tàbí bá gbé àwẹ̀ tàbí bá kọ́lé èyàn tà wá nǹkan oníbejì ṣe fọ́lọ́run lẹ́ni tí fi ń wá ojú rí ọlọ́run ọba ó sọ́ra mi wọ́n lálùkẹ́ yàrá lóde yá ya Abdallah hadha khair. àríbi wọn fẹ́ fà sọ́nà wọn fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn yí àwọn sàhábà yàrá ó sì lọ́ni faman kana min ahli salati ẹni bá jẹ́ pé wá mú wá tó jẹ́ oníbejì wa mú wá fọ́lọ́ pé òun náà alábìlẹ̀ ẹnu ọ̀nà ẹ̀rú ni wọ́n ti pè é ọmọ nkẹ́rin mi láàrin jihad ẹ máa gbé jihad ló ń ṣe ó ṣe jihad méjì fọlọ́ bẹ̀rẹ̀ wọ́n ti pè é ọmọ nkẹ́rin mi láàrin siyam ẹ máa jẹ́ pé àwẹ̀ ló ń wó tó ṣe níbejì ibẹ̀ ni wọ́n gbà pé ọmọ nkẹ́rin mi láàrin sọ́dákọ́ ẹ máa jẹ́ pé sàárà kan ló ń ṣe tó jẹ́ níbejì alábìlẹ̀ ẹnu ọ̀nà ẹ̀rú ti pè é alábìlẹ̀ ṣe tẹ̀rẹ̀gì fún àwọn àgbìnìyà tó gbé wọ́n lé àǹfààní sí kí wọ́n lè ṣe nǹkan yẹn àfọwọ́ abúlé mẹ́rin jókòó jọ́tà nẹ́bí sọ̀rọ̀ yẹn. Nígbà tó gbọ́ ilé òní wọ́n ti adé àǹtà wa ọ̀gbìn yà Rasulullah. Ah, ó ní eléyìí àrẹ́bí nǹkan lábàárín. Ó ní ma aláàmẹ́ndó iye mi tilkal abwabi min darura. Àbíbí ìfàlì yóò bẹ ahadun min tilkal abwabi kulliha. Àbídọ́lá tọ́wọ́ àti ẹ̀gbọ́ tọ́wọ́ àti ẹ̀gbọ́ pé ìlú mi yẹn pẹ̀lú ẹ̀nà sàlá kà pẹ̀lú ẹ̀nà sàlá. Ṣé aláìsí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òjì tí wọ́n fún ẹnìkan ndị gbogbo ẹnu na yẹn. ẹ máa rí sàtúkìyà abákìrì ndị gbogbo ọrụ yìí ọ̀dọ̀ ọ̀làn. ẹ máa rí ìjì aṣáájú abákìrì pé olówó kan fẹ́ torí lọ́ọ̀ka ìtàgbésẹ̀ ẹ̀ abákìrì àti sẹ́gun sọ pé ẹ máa lẹ́gbà ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ó wà ní àlẹ́ mi sẹ́ ẹnìkan ò lè ní gbogbo ẹ̀ ní. ó jẹ́ pé òun náà ló fi rún oníbejì ṣe sàrà ó ṣe jáde oníbejì ó sọ́ra kọ́ oníbejì ọgbà mi oníbejì ṣé láì fi dáná mẹ́ta tó bá ní pé ẹnìkan wà tó ní gbogbo ẹ̀ ni ó sọ náà sọ́ra ní ara o kò sí láì fi mẹ́ náà ẹnìkan kò sí láì fi mẹ́ wà á rí ju à ń tẹ̀kú ìlànà nínú tọ́lọ̀ fi hàn mí gan pé ìkan nínú àwọn tí ó gba bí ànábì ṣe ń ràn gọ́bà àwọn olówó tí ń pè wọ́n sí di dáadáa tí wọ́n ó ṣe látọ̀rí ọba Allah subhanahu wa ta'ala. ilé ìgbàwá mi àfáwọn àbúrò náà ni ó yẹ níbi sọ́lámà sọ́lámà ó kìlọ̀ bá ń jọ kàbí wáyà lẹ́mìnì mọ́ni asùnà hàmí ń kún màmí yàwó mẹ́sọ̀ ìmẹ́ ǹjẹ́ àwọn ẹnìkan ní ilé ẹgbẹ́ àti dẹ́jú lórí ààrẹ lọ́gbà àwọn olówó nínú àwọn sọ̀rọ̀ kò sí àfarasí kẹkẹ tẹ́fẹ́ ṣe fẹ́sì kámọ̀ rí bá ń bàbá ló lọ olùkópọ̀ kó o ní dáadáa náà kọ́wó náà sì tó kún ní náfẹ́sì rẹ̀ àmìnísẹ́kì kan mẹ́nu ilé tó jí táwẹ̀ táwẹ̀ sọ́gbàwẹ̀ jí abákiri ní ana anábìmọ̀ gbọgbàwẹ̀ lẹ́yìn ọmọ ìtẹ́bí àmì kọ́mọdé yàwó jẹ́ náà zàtàlì sẹ́nìkan ní ti wà lẹ́yìn tó rẹ́ pé ọ́ tẹ̀lé òkú dé tẹ́ ibi wọ́n ti sí abákiri ní àná ògìsọ náà mọ̀ wá mẹ́ ọmọ ní ata ama mi nkùnmù lè yá ọmọ mi sìkì yìí abẹ́rẹ́ yìí sàbẹ́ tẹ́ ìjókòó alókù fún aláìní ló ń jẹ lónìí abákiri ní àná ìwòjì ṣe ọdún yẹn bá wà ní wọ́n lọ. ó sọ lọ́wọ́ bá ní tọ̀ ọmọ ní àádá mi nkùnmù àlèyé ọmọ máa rí ìbọn ta ló ti lọ rèé kí aláàárẹ̀ kan tí lé ó sọ lọ́nà majtama'na fi imri'in illa dakhala al-jannah gbogbo tí mo bèrè pátá yẹn kọjá wípé èèyàn ó tẹ̀lé òkúkú ó sì tẹ̀lé wọn lọ ètò rẹ̀ ó ìrírí oúnjẹ ọbẹ̀ o níjọ́ kan náà gbogbo ilé òní papọ̀ sí ara ẹnìkan níjọ́ kan àyàfi wà jọ̀mọ́ à tí àwọn ọ̀sẹ̀ tábà bí dakọ̀ sáwọn ọ̀sẹ̀ yẹn ni ọba ti jọmọ ní ọgbà rẹ̀ ọba dọmọ ìyá kan sí wọ́n sẹ́ ọ̀tẹ̀lé wọn lọ́rẹ̀ ọmọ ìyá kan ọ̀rẹ́ ọlọ́wọ́ usage àbílẹ̀ tó sọ̀bá wà aláìní kan ọ̀bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ níwọ̀n bá bó ti ní ó jẹ ó ṣe bá mi màṣítàmà àná fi múlẹ̀ ẹ̀yìn àwọn tá a kà yìí kò ní papọ̀ sí ara ẹnìkan illa dakhala al-jannata àfi kí wọ́n ní bí ọ̀wọ́ àlùjẹ́nà ẹjẹ́ àti òṣèlú wọ́n kò ra àwọn ilé Abdurrahman ibn Samra radiyallahu anhu qala jaa Uthman bin Affan nígbà tó nàá sọ bí anábì ṣe ṣe pẹ̀lú àwọn àgbìnyà nípa pé ìmọ̀ ń bí sí olóore súnmọ́ wọn ìgbé ẹ ẹ wọ́n rẹ̀ pé bí kọ́lá sí fún yín nìkan ó ní Usman bin Affan àtàlàyé àdìsẹ́ lè tẹ̀lé ìgbé Usman bin Affan nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ń wà nǹkan tí ó fi kún àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ lọ sógun lọ́wọ́ tí kò rí Usman bin Affan ló kó dúkìá wa arfu dinar ẹgbẹ̀rún dinar gbogbo wa bá Ànábì sọlá tó sì kò fún. wọ́n bí fún wa sọ

pé sáàdù wà mẹ́ ọlọ́wà mẹ́ ọ wá ń fi àwọn yẹn jẹ́rìí yìí níjọ́ tí ànábì ń béèrè yìí pé ta yóò fún òní tó wọ́n fi tàbí àwọn lọ sí tí mo ọ láàrín ọsọ láàrín sọ nígbà tá a ti dìrò mi bí rò rúmà tí ànábì ta ní ọ̀nà ọ̀dọ̀ wọn náà wọn dáfẹ́ mu ní pé anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bẹ̀rẹ̀ gbòòrò náà wọ́n ní allahumma shahada allahumma shahada allahumma shahada ilẹ̀ bá parí ṣùgbọ́n ọlọ́mọ ẹjẹ́ rí wípé títàjẹ́ mi ń lẹ̀ ìtàjẹ́lẹ̀ àbòsí ó tó wá di pé ó gégùn tégùn yẹn ò sì tí ìkú ńlẹ̀ lórí umma táàpùpàdé náà. bákan náà anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ ń pẹ àwọn olówó síbi òwò ṣíṣe lóòwò wà ní ìṣòwò pẹ̀lú àlá ìbá ọlọ́run bá ala pẹ̀lú kó ṣe wá sí wípé òwò téèyàn máa ń ṣe tí èyí sọ́ọ̀tì alẹ́ adúlùkùn àlá tìjárọ́tì تنجيكم من عذاب عليم يا أيها الذين آمنوا تؤمنون بالله واليوم الآخر وتجادلون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون àríwá ṣe wá sí ìbọ́lọ̀ lókòó fún àwọn olówó ìgbẹ́ náà wà sọ́tò fàákìrì إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة ọba ní àwọn tí wọ́n bá ń ka tírà ọlọ́run ọba tí wọ́n sì máa ń kírun وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية tí wọ́n tó wá lẹ́nu kẹta ọlọ́run ọba fún wọn ní kọlù àti gbangba wọn pọ́nlẹ̀ lọ. يرجون تجارة لن تبور. kí ni wọ́n wá náà ní تجارة لن تبور. owó tí kèé pa fófo owó tí èyí sọ́ọ̀tì mẹ́gbà kan wọn. ìwà sí àwọn ojú rọ̀ wọn wáyà sí ìjà ní ìwà ojú rọ̀ wọn wáyà sí ìjà ní fábùlì. ọlọ́run bá ní àwọn tí wọ́n náà yé ibẹ̀ yìí pé mọ́ẹ̀dá kọ́kọ́ sọ̀dàkọ́tò ìmọ̀ràn àìsí sàárà dáadáa rẹ ló jẹ́ kówó lóta ládùúgbò kan lẹ́yìn tó wọ̀ lára di o tó dolówó àná ó sì jẹ́ mùsùlùmí ẹ̀sọ́ yìí pé àìsí sọ́dáka yìí dáadáa nígbà tẹ́ ẹ ló ṣe kí ni o inú tó kò fa títà rẹ̀ tàbí ibi tí ẹ̀ ń ná sílé ẹ̀ ń ná fáwọn ìlú ró ẹ lọ́wọ́ tá. ẹ wo ìtàn gbogbo àwọn tí wọ́n náwó fáwọn olórí ń bàdàn owó wọn padà látòbọ̀ sáré ẹ lọ gbọ́ ìtàn gbogbo àwọn tí wọ́n náwó fún àwọn olórí olórin wá pé wọn ní sáré lórí wọn fowó fowó pìtàn náà. aláàtún fíkú fi لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقتلوا وما لكم وما لكم ألا تنفقوا في سبيل الله الله سبحانه وتعالى

لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير الله ni kò tó ń jẹra àwọn láyé sọ̀wì. láyé sọ̀wì. ẹ má fi wúra àwọn àwọn tí wọ́n ti kọ́kọ́ lẹ́wọ́ àwọn àbúbákiri. mi ń kó mọ̀ náà fọ́kọ̀ mi nǹkan bí lè fàtí. níwájú kí fásitì bẹ́kà tó ṣẹlẹ̀. àwọn àwọn Usman wọ́n ti náwó لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل ọdún wa náwó nìkan wọ́n tó jà pẹ̀lú ànábì wọ́n lógun pẹ̀lú ẹ̀. أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا. ọlọ́run ipò tí àwọn yẹn wà ó ga sí àwọn tí wọ́n padà wá náwó lẹ́yìn ìgbà tí fásitì ti ṣẹlẹ̀. wàkúńlá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àfà oníkálukú ni ó mọ̀ nígbà tí àfà ẹ̀ ti dáwà ẹ̀ tẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn ìkan ni wọ́n kọ́kọ́ náwó ẹ̀. nígbà tó bá àwọn ẹ̀yà àlè fún wọ́n ti ọgbà tó wá ti gbogbo ayé nígbà ayé náà fẹ́ sáráka nínú báríkà yẹn tó ẹlòmínà kẹsẹ́ pé òun lè fẹ́ ràn dáwà yẹn lọ́gbọ̀n láyé sẹ́wì. Àwọn àlefin wọ́n jọ àwọn tí wọ́n ní alákọ̀ọ́kọ́ ọ̀gbà àlefin wọ́n jọ àwọn tó bá ní ọlọ́yìn rẹ̀. Láyé sẹ́wì nǹkan mọ̀nà àpapọ̀ ní nǹkan bìnrin ní pàtí fi wọ́n kọ́ ọ̀tà rẹ̀. ààbọ̀ mọ̀dára játa mìnà lẹ́bí na àwọn fàkún mi ń bá dùn àpáta lù. Wàkúnlá wàhálà wàhálà ìgbà ẹ̀fọ́ gbogbo wa náà àjẹni ọ̀nà lápapọ̀ àjẹni ọ̀nà ń gbé ìgbìmọ̀ yóò rọ̀ bó sọ ní ẹ̀sà àlùjẹ́nà. wákùnlá wà á dà lọ́wọ́ ní ọ̀sán. ẹ wà á dà lọ́wọ́ lọ́wọ́ sọ ayé wà من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم وله أجر كريم الله سبحانه وتعالى ó fi ànábì dáwọn olówó lẹ́kọ̀ọ́ yìí pé ẹ bọ́lọ̀ ń fò. mọ̀ndánlẹ́dì yóò kiri dùn lọ ọ̀kọ́rí dán hasana. mọ̀ndánlẹ́dì yóò kiri dùn lọ ọ̀kọ́rí dán hasana. ìrọ́bù onílọ́wọ́ àjọba ti fẹ́ láwọ̀ nù. من ذا الذي يقرض الله قرضا حسنا kálí wá mọ́ bí àwọn sàbí ti wá gbọ́ kí ní ẹ̀wọ́ pé èyí mọ́ ń bọ́ lọ dókò wò afọwọ́ amẹ́sì ní bàárẹ̀ radiyallahu anhu ó ní àná rọ́jùlá ní orí ẹ̀dẹ̀kẹ́ láì rí Muhammad sallallahu alaihi wa sallam qala ya Rasulullah ẹ̀mẹ́gbọ́ وأنا أقيم هائتي بها òun sì ré òun náà ní bí ká sọ àlètò wípé òun náà ó ní ọ́pá àlà pẹ̀lú ẹ̀ tàbí òun náà ní nǹkan o náà fi tì nítòsí gbígbé ṣe pe ẹ̀ sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam gba nǹkan yẹn lọ́wọ́ ẹni yẹn bí ká fẹ́ pé lọ́wọ́dá àjọ palẹ̀ ògiri mi náà wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ àti fi ń dáko nígbà tí ìrẹ̀ wà bọ̀ mo fẹ́ gbà nǹkan mo fẹ́ rà á pẹ̀lú kí n fi ògiri ilẹ̀ tòmí yìí náà ibi dìbò. àbẹ́bí sọ̀rọ̀ láàrú ọ̀sọ́lá ẹni ẹni ọmọ àtàlẹ́ kó mo ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ó sọ lọ́kọ̀ bá ní àfihàn ìyá òbí dákàlà tí ń fi kọ́ dàbínú rẹ táyé kọ́ lọ fi dípò dàbínú tọ́lọ́wọ́ fi fún ọ nínú àlùjẹ́ńdà. Fàádà ẹni ẹni irú bísíǹsì wo wá nu? Ànàbí à ń sọ kí à ń sọrí ẹ̀ sọ níwàá ní oko mi mo fún yẹn mo wá ń retí wípé ẹ̀sẹ̀ pé owó tó owó ẹ̀fẹ́ kí n gbà lérí ẹ̀ nílò fi gba dàbínú àlùjẹ́ńdà. Ìrẹsẹ̀ lẹ́yìn ọkọ̀ fún ànàbí ọ̀fárígá. Fàtàwù Abu Dahdah abu dahdah kì í sá abu dahdah o abu adahdah abu dahdah ọwọ́ wa fàkọ́ra ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yẹn pé bí ní nàkìlátàkì bí ha ìdì tó ọba lè ta fún ànábì pé kọ́ gba ẹ̀san nínú àlùjẹ́nà pẹ̀lú àbí nínú àlùjẹ́nà tàá fún èmi pẹ̀lú tèmi ní ilẹ̀ tèmi tèmi ní ògiri ní ẹ̀ wọ́ọ̀lù ilé tèmi náà ti tàá fún mi pàpà àná. onírúurú wọn yóò ọba ti bẹ́ẹ̀ fún àbúdà dà. فأتى النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بعد أبو طوال باب النبي صلى الله عليه وسلم إني قد ابتعت النخلة بحائتي فاجعلها له فقد أعطيه أو يا بلال الله أكبر nígbà tó ta mọ owó sí o ẹ ilé kan ló fi jẹ́ pé àwọn èèyàn ẹnìkan kẹwọn láti ti kẹ́tù gbáyé káfíńtà ó ti gbà yín pé ẹ̀ta fowó tẹ́lẹ̀ sáàbù ẹ̀ta fowó tẹ́lẹ̀ ó ti sí mọ́ òògì pàtíyáṣe o ṣùgbọ́n èyí tó bá kí àwọn aláàjì wa pé kódà gbogbo àwọn ọmọ ọgbẹ́ wọn tó kó wá bẹ́ẹ̀ kódà òjò tó káwọn mẹ́rin wọn ò kú òun sì gbówó sẹ́ ọlọ́wà asanwó lẹ́sàn-án rẹ̀ ọmọ ní orí ó ti mọ́ kódà ń lórí owó tó fi kówó pàtíyáṣe bọ́ bẹ́ polówó sẹ́fù yí ẹ̀ níbẹ̀ sanwó òkùnkùn ní kòkó nínú ọmọ mọ̀nù ọlọ́run ló mọ́nú ẹni kejì mi ọlọ́run ló mọ̀nù ẹni kejì mi. Abu Dahda nígbà tó ń lára lọ́wọ́ rẹ̀ ọwọ́ lọ bá nàbì àwọn àwọn wọ́n ní nítorí wọn sọ̀rọ̀ ẹ̀mẹ́ ni pé fájì aláha aláhù so nígbà tí mo ṣe lọ́wọ́ rẹ̀ nísì ìwọ náà wá sí kí ni o wá sí gbà nǹkan yẹn padà lọ́wọ́ rẹ̀ pé ọ nígbà tó ọ̀tá fún adó ni sẹ́gbẹ́ dàbí dàbí ẹ̀ ti di ti báyìí ló fún ọgbọ́n bùkátà kí lè ètò tí wọ́n máa lò tó fi ṣe àmúdáadáa ni wọ́n sá àfilẹ̀ fọlọ́ nígbà tí mo ti gbọ́ pé ọ̀fẹ́ là tó sọ fẹ́ mi wípé ṣẹ̀fọ́n mi pèsè owó tọ́lọ́ mi wípé kí ní Yorùbá sì filẹ̀ kó fi lọ gbẹdà bínú kan ní ilé àlùjẹ́ náà ó ti lóun òfin ẹ̀mí ti rà á fún ọ ó sọ lọ́n wa ní kama ọ̀bù kí ni rọ́hà lè àbí dàdá àfẹ̀jẹ̀ dà ẹ́ òun náà ní èso gidi àbẹ́rẹ́ mi ní ẹ wá mélòó mélòó èso ogi tó ti wá wà ní àlùjẹ náà báyìí tí wọ́n ń tọ́jú lẹ̀dí àbú dáadáa nítorí gbọ́ ọ̀rà nǹkan bá níbi wá sọ kọ́lá ha mẹ́ra rà àníbi sọ fàátà ìmọ̀ràn àtàwù nígbà tí àbú dáadáa gbọ́ eléyìí ní ọba dùn ọba lọ́rí lọ sọ fún ìyàwó rẹ̀ ó ní yá umma dáadáa ìyá ìyàwó ìyá dáadáa hmm, àbá àkàrà mọ́kùnrin dáadáa àbú dáadáa àbú dáadáa ìyá ọmọ dàdà ó ní okòrò bí mìíràn háì kúrò níbi àpátímẹ́ǹtì wà yìí fa inú ẹ̀kọ́ dìbí ètò bí dàkàláàtì ní fìlì jẹ̀nà èmi ti ta ó àti wọ́n ti fi bá a gbé dàbí nù kẹ́lẹ̀ ní àlìjẹ̀nà fàkọ́ọ́lẹ́ ẹ̀yin mú wa kálẹ̀yìn ní àwọn bá kéré mú ni ó mú ẹ̀fà kẹrin àti fi fúláàtì ra yàrá kẹlẹ́ àlìjẹ̀nà nǹkan mọ́tíláṣí ẹ̀yà àwọn ọlọ́bọ̀ kọ̀tà kí ṣe kọ́lá wọn wọ́n láti o ó ní kẹ́kọ̀ọ́ ní ibi ìdè káwọn ọlọ́bọ̀ kọ̀tà àti nǹkan mọ́tíláṣí àbájọ tó pẹ̀lú àwọn ọmọlékè ń wọ̀ kọ́ rẹ́rìn àwù ara ń sàmọ́ ẹ̀ lè ọlọ́wọ́ jẹ́ lápàlà sí búláyé mi níwà kó bí wọn nígbà kọ̀ọ̀bà lókù láti kéka wàláyé mú dáadáa ìyẹn dáadáa fáàrà ẹgbọ́n tó wí ó ní rọ́bì àlùbáyé ah! báàlì ni owó tó dèrè jù láyé yín ilẹ̀ ṣe ọlọ́run jẹ́ àwọn ìyàwó wa náà jẹ́ nire àmín àtàwọn náà lẹ́nu ilé fúnra wa ó ní owó tí èèyàn máa ń ṣe láyé tí máa ń láyà tí èèyàn jẹ́ kí èèyàn wọná tí èèyàn jẹ́ kí èèyàn sọ́ọ̀tì láyé tìjà àrọ̀ tẹ́lẹ̀ ń tàgùrù ilẹ̀ ṣe. sáré gbé nísìnyí ọ̀rọ̀ yẹn bóun nínú ọkọ̀ ló dèdè tó. torí tó bá wulẹ̀ lóhùn ṣe fún ànábì gẹ̀ tí yàrá bá gbé wàhálà kó lẹ́mìí lé jẹ̀máà sẹ́yìn pé tí ọba ní mọ́ni dáadáa yóò sọ pé ah, àwọn àṣàrò pé yóò di báyìí náà ànábì náà gan-an tó jẹ́ pé obìnrin ó ní púpọ̀ ṣe nínú ìjẹnìrì ọkọ rẹ̀ ó ní púpọ̀ láti ṣe. bákan wa Muhammad sallallahu alaihi wa máa ń lẹ́yìn ìgbà tó bá tọ́ba tó wá rí wọn níbi òwò ta ayé tí ń di owó fún wa ẹgbẹ́ ní ìṣòro ta ní kí wọ́n ṣe ẹ̀rọ kan mọ́tò sí ẹ̀wọ́n ṣe bẹ́ẹ̀ kí mọ́tò sí ẹ̀wọ́n ṣe ẹ̀fọ́ àwọn aláìní ló ń jẹ ẹ̀sọ́ owó lé àwọn ọmọ ẹ̀ṣẹ̀ gbá ṣàgbẹ́ nìkan wọ́n láti lówó tọ́ba tó wá rí wọn níbi tí ń owó fún wọn gẹ̀ẹ́gẹ́ àbíbi sallallahu alaihi wa tó bá fi kàn lé tẹ́lẹ̀ olówó tí mo wá mọ̀ dájọ́ ra ẹ̀rọ ara ẹ̀rọ àmọ́ ìbọn ẹ̀kọ́ ọ̀fọ́ ìmọ̀mù. Sírí mi owó ibi iṣẹ́ ti ń sè yìí náà ní ó ń owó tí yóò wá dá ní mọ́sáàdì. Ẹni tí wọ́n fẹ́ sàkóso ní ẹ̀sán tó táwọn afọ àwọn ọ̀sán kan wáá di wáá di pàǹdà ìgbẹ́ òkúta ìjọba mẹ́wó yẹn kì í dá. Ìgbẹ́ kẹ́ ah bọ́wọ́ ikú bí kẹ̀kẹ́ bá ẹ̀kọ́ òkú lákèjì sí ẹnu sọ èyí bẹ́ẹ̀ but má kó rí nílẹ̀ ẹ̀gẹ́ bí ẹni ẹ̀pẹ́ lórí iṣẹ́ tuntun kìnìún ti ṣe. wọ́n lè wà Muhammad sallallahu alaihi wa sallam ibi tí ṣe sí ẹ̀dá adégbèlá wà bìnníyà engineer engineer hmm. the engineer òrùn ni òṣìṣẹ́ gbálẹ̀ hmm. tàbí àní wagbó lẹ̀ sọ́fíọ́ gbé náà ìdí wagbó lẹ́nu pẹ̀lú súnlẹ̀ ẹsẹ̀ kọ́kọ́ sú táìpù ti gún gbogbo ara lòlù sá lórí òtòkú dé ẹ̀ka àbọ̀bọ̀ pàdé ẹ̀dẹ́ nì ló láàrin ìgòrè lójú ó sì mọ̀ yí pé abẹ́ nílẹ̀ lọ́wọ́. ìṣesí ànábì yẹn sallallahu alayhi wa sallam wa nana wa salamu alayhi. ẹ jẹ́ àwọn àti ìjàmbá wa Qays ibn Abi Gamza radiyallahu bẹ̀rẹ̀ àmì ẹgbẹ́ tí mo gbà àwọn sàhábà. qala kunna fi ahadi rasulillahi sallallahu alayhi wa sallam. ó ní láyé àdébà Muhammad sallam wọ́n máa ń pè àwa ní sàmásíra sàmásíra ni wọ́n máa ń pè àwọn tó wà lọ́jà tí wọ́n ń ṣòwò kì í sì lábá èdè tí àwọn Yahudi àwọn ni wọ́n kó wá sí wọn lẹ́nu ní ká máa pẹ àwòkọ orúkọ mọ̀ sẹ́mọ́ ń pa àwọn olówó nínú wa bí kí ẹ kókọ ó ká kó foreign name kan wá ó ti wá di nọ́mbà ó kọ táwọn yẹn ń pè láwọn. olùkọ́ mọ́rọ̀ bí náà Rasulullahi sallallahu alaihi wasallam ó ní àlejò wa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹ́ ọ̀dà bí ká máa pe ọ̀yàwó bíi alájàpá ẹ̀ kò yẹ alájàpá so àbí bàbá bídèmí ẹ ti ah. wá tẹ́lá tó sáfẹ́ ìdàgbẹ́ ni pé àbótí ẹ̀wùlẹ̀ bí mẹ́kan ti ń jẹ́ bídèmí ìṣesí yẹn ti gbajúmọ̀ lára àwọn olówó tàbátìrà àwọn pè ó àlejò wa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn sọlọ́wọ́ sọlọ́wọ́ ó ní pàtàkì náà nà bí ismail ó wà áhùtà mílíọ̀ lọ́gbẹ̀ẹ́. لقد كان لكم في رسول الله أسوة حسنة إذا أما سبات رأى تعمل يقول ó kọ àjẹ̀mí ní kìsábà wọ́n á ti fún mẹ́pa owó àwọn tí wọ́n ń sówò fàtàhàì sallallahu alayhi wa sallam. àbídù wa kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ó wá pè wọ́n níbi ismail wa ahsan minha ó wá pè wọ́n lóko tó dáa ju sàmásìlà rẹ̀ ó pọn lé ó pọn sẹ́jà sí ẹ̀rọ. فقال بنادي وأبغى صلى الله عليه وسلم يا معشر التجار أي تنسوي أي لو أي أي أي ẹ̀yà sọmọgọdọgbẹ lápòjúwe ni o ṣẹgbọn sọ tòun ní alájàpá tí ò wá ní ẹ̀yà sọmọgọdọgbẹ. bẹ́ẹ̀ni sábẹ́rẹ́ dowó. sábẹ́rẹ́ dowó atúrasẹ kí làwọn. àtòríṣe. àtòríṣe tọ amúnidára pàtàkì ọ̀sìn fẹ́ gbọ́dọ̀ nù amúnidára adára fún wa adára fún wa o síbẹ̀ ní kọ́. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم ẹ̀ẹ́dì aláṣọ pé ìjàmbá pété ìgbà wa níyàwó tó gẹ́gẹ́ lọ wá ń sáà ó mọ̀ pé amúnidára o àdàrà fún un. ìyẹ̀kọ́ dánú. ìyẹ̀kọ́ dùn pé amúnidára á dára fún wa. ẹ sọ̀rọ̀ yìí mo tẹ́lẹ̀ sá jẹ́tẹ́ lọ́wọ́ bára kálọ̀ fi kún ní. àmín àmín. nígbà tó bá bẹ̀rẹ̀ káàtì mo jẹ fẹ́rẹ̀ púpọ̀ ni àti kàdí ìṣẹ̀ náà yìí pé àwọn tàbí náà ti dé lọ. radiyallahu anhum ajma'in. kẹ́ni ká sọ pé kò sẹ́ẹ̀rì fún mẹ́ta lóhùn ìpalá lẹ́nu ni. mo ní sọ ni. wọ́n ti ṣùgbọ́n gbogbo àwọn ìkọ́ta kọ́ tẹ̀lé o bárẹ̀bì tí wà níbi ní yàmà ṣàrà tujar àrẹ́bì ní ẹ̀yìn ṣòwòṣòwò yìí tẹ́ mọ tẹ́ mọ owó kójọ yìí iná ìbàyẹ̀ á àdùfà bẹ̀rẹ̀ wá sí yà àdúrò hu aláwù wàlhálì àrẹ́bì ní ẹ̀wà gbọ́ owó táyà ń ṣe yìí ọ̀rọ̀ àsọpa ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àsọpa lálẹ́ ló pọ̀ ń bẹ́ o àsọgbẹ́nu ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o àti búra rọ́ ṣe ń péjọ kọ́ pọ̀ nǹkan tó da ebi wọ́n amúnidára o ẹgbẹ̀rún ọlọ́run mọ̀ràn sọ òwò fẹ́ tí ò ní wọ́n jáde. ṣe ń pé amúnidá tọ́gbọ́n ojú ẹ̀jẹ̀ kọ́ náà yìí pé òpin wọn rí nǹkan kan kékeré ẹ bá ti tì í yóò jókòó lọ. Ah. subhanallah bọ́lá jàmbá wá sí báyìí so bí anabi ṣe ẹwọ sùkú dá wa abiri ayé ọmọ sọ̀rọ̀ tujar tó bá ti pọ̀ ní alájàpá tó ti rẹ̀ rẹ̀ eh, ẹ bàbá sẹ́mẹ̀ bíkìlà ní gbé o sẹ́mẹ̀ bàbá sẹ́mẹ̀ wọ́n àti wọ́n bẹ́ẹ̀ ti pín kọ́mọ̀ gbòòrì ó sọ pọ̀ pé àìgbóòrì yẹn iṣẹ́ òní ṣe kí ni ya tó wá sọ yí pé à olùkọ́ tó mẹ́pàá àwọn bíkìlà rẹ̀ sí òsì bíkìlà rẹ̀ ẹ́ ẹ́ tọ́lẹ́dàfẹ́ nígbà tó gbọ́ tọ́lẹ́dàfẹ́ àti sọmọ ìwọlówó tí gbọ́ sọmọ àti tọ́lẹ́dàfẹ́ ó wá kọ́kọ́ pé sọ̀mídàfẹ́ o inú náà kọ́ dókè wọ́n pọ̀ ah, mí ní sọ̀mídàfẹ́ ẹ̀mọ́jà máa gbọ́ orin orin yìí bóyá kẹ́ mọ́ fi gbọ́kùn àní àdìsí yìí yóò mọ̀ jẹ́ mọ̀rọ̀ jẹ́ àfún yín àbí wá sí àwọn ẹni ọlọ́run mọ́tò fi gbọ́dọ̀ àwọn ẹni èṣù. ṣé ìwọ̀n yín pé etí rẹ̀ ń náà yóò gbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. inú fàá gba tí àwọn ṣẹ́kọ̀ọ́ zan hafidọ̀lọ́ wọ́n sọ ní ọ̀kẹ́ náà lọ́wọ́ yín pé kí ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn èyí gbọ́ wà sí lẹ́nu ọkọ wọn kí wọ́n mú lò ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà àníyàn wọn ò da tábẹ́tì wà sí pé àwọn wọn tàbí àpòròjì tí wọ́n lò yẹta nìyẹn ń lọ lónìyẹn. àbẹ́ ìṣèlú nǹkan mú ọ. ẹ̀ńtọ́ ìrẹ́ pé máa ṣe bó ṣe ń ṣe o. pé àhàhà أبار الناس أرحم جميعا رسول الله والذي جدير رسول الله وهو بها جدير ó ti sálé wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi wálé àfóńsú náà mọ́tò wá dàkẹrù tẹ̀wọ̀n yìí pé ọ̀rọ̀ yóò wọlé àmọ́ ẹ̀ ẹ̀ wọ́n náà máa tẹ̀lé ẹ̀wọ̀n náà. iná ina bá ń dá gbá yìí. iná iná tó bá ń dá gbá yìí ọ́ wọ́n làwọn oníkó ìrìnkú ẹ̀wọ̀n dá wà. fún ìyàwó rẹ̀ ṣé kí lórí rẹ̀ pé ìyàkíyàwó rẹ̀ wọ̀ ni. fún àwọn nǹkan ẹ̀ la gbọ́dọ̀ fi kú dára wa so àrẹ́bí tó bá bá àwọn èèyàn ní iṣẹ́ tí wọ́n ń ṣe sallallahu alaihi wasallam yóò pọ̀ wọlé tó ti ṣe wọ̀nyẹn. ó ní oṣù ọlọ́run wa ní inna al-bay'a yahduruhu al-lagwu wal-half ní òun ń ṣe yìí ọ̀rọ̀ àsọgbọnúpọ̀ ń bẹ àti búra rọ́ fàṣubú bay'akum bis-sadaqah ẹ bí ká sọ ọ́nà bí ká sọ pé ẹ sàǹpù òun ń ṣe pẹ̀lú kẹ́ẹ̀mọ́ ti sàárà lópa wà mbẹ gbogbo tí wọn ti bísíǹsì náà yé tí kò bá pọ̀ ní sọ́dákọ̀ òun ni òní fẹ́ parun ẹ̀fọ́wọ́ gbogbo tí wọn ti bísíǹsì náà yé nínú tí yóò fi maintain bísíǹsì yẹ ìsọkókó rẹ̀ làkà ó bísíǹsì yẹ lè wà kí sàkà mọ̀wọ̀ bọ̀ sọ́dákọ̀ tó bá fi sọ́dákọ̀ ọ lẹ̀ òun ni òní fẹ́ parun torí pé níbi òwò ṣíṣe pé òun sọ pálátì. Amṣakunlọ́hu rìbá wà yóò rí bí sọ́dà kan. Mo ní sọ ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Ẹ ti ń ta fún gbági lápòjúwe, kó dà kojú alùsùn náà. Àwọn obìnrin ní sọ́gbẹ̀ẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ lọ́sùn lọ́sùn. Bí yóò mọ karamọ́ wọn? Bí ò bá lọ́sọ̀ pẹ̀lú ní ìlórí ọ̀bẹ́ akọ̀yẹ́wà akọ̀yẹ́wà akọ̀yẹ́wà kò sásọ̀ wọn omi ẹ̀ ló o hmm. hmm, omi ẹ̀ ló omi ó sì fẹ́ pé omi làwọn fi ta gíní omi iná fi ta sọ pé omi asọ̀yẹ́wà pípọ́ ọ̀rọ̀ sọ́wọ́ ẹni òní wẹ̀yìn kò ní dúró ó ọwọ́ àwọn ọlọ́ni ewúrú ẹ̀ náà ni ẹ̀wọ̀ omi làwọn fi ta ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ owó fún lágùwù náà bó wà láti rẹ́sì àwọn ilé aláfi dùn ní ìtàn létí owó hmm. ọlọ́run sànù wà ẹ wo jáde bísí fáwọn olùwà níbi ní yá máa ṣàrọ̀ tó já ẹ̀yin tẹ́ ń ṣe bísínẹ́sì tẹ́ ń sówó oúnjẹ ọlọ́run bá ní òwò yìí kò jìnnà síbi aláàgùn wàlhálf fàṣùbù bàyí akúńbì sọ̀dà. ẹ fọ òun yín mọ́ gbogbo ní ẹsẹ̀ tí ò dáná ẹ fi sàárà fọ́ ma. ǹjẹ́ pé nínú sunna arábà Muhammad sallallahu alayhi wa ń sòwò sàárà àkọ́kọ́ al ó ní pàtàkì kọ́ ọ̀dọ̀ yìí sọ̀rọ̀ ó yà lẹ́bi tí ó ń di sí ọ̀tà fún ẹ kò pò wọ́n bẹ́ẹ̀. Rúpẹ́ nǹkan sọ gọ́yà gẹ́gẹ́ ní tọ́kọ́ gọ́yà. kọ́kọ́ fi nǹkan tí ó قل مثلا دول مزغوا مغشوم بيعكم بالصدقه بين على التجهات تجارتهم قد يقع فيها من اللجوء والحلف ما يقع قلت بقى بقى ستة نيري àwọn díẹ̀ díẹ̀ nínú ewu tá ìṣe tó jẹ́ nǹkan tó rọrùn fẹ́ ó ní ẹ̀fọ́ mọ́ pẹ̀lú kí ni wọn pẹ̀lú sọ́lákọ̀ ọ́n torí pé ìrìnà hasanat yóò bí hebe náà àfẹ̀yà ẹ̀rọ wọ̀rọ̀ iná burúkọ́ tó mọ̀fà tó ìṣọ́rọ̀ mọ̀síkátó àmọ̀fà bẹ́ẹ̀. bákan náà nínú ta tó rí káàkiri tí òtún kọ́mọ̀ láwùjọ wa náà òní market dawa kila la jọba. market dawa. market dawa dawa àánú ọjà ndé wẹrẹ ẹgbẹ́ pé afáàlú sọ̀rọ̀ fún gbogbo akọ́lọ́mọ ẹgbọ́kọ̀ ọgọ́kọ̀ ọmọ gbogbo rárá ti òní ṣe náà ó rí ṣe ọwọ́ sọ pé pé bá rìn sí tó bá fẹ́ ṣe kílé ẹni wà kẹkẹrẹ panu àwọn ajé náà o. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam afáwọn rìpa dáwọ̀ nìyẹn o fún àwọn olówó torí pé ibo olówó máa ń pọ̀ sí torí pé njẹ́ ìfọ̀rọ̀ olówó náà ọ̀pọ̀lọpọ̀ gbà mi pé kéèyàn máa yára sọ̀yìn lówó ju ẹni tó jọba bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn dáwùtò bẹ́ẹ̀ ni òṣòlówó nu olówó oṣù òṣòlówó nu olówó oṣù bẹ́ẹ̀ ni amẹ́jà sọ wà wọ́n wọ́n wà wọn lè mọ́pọ̀ ni. ẹni tí wọ́n ń polówó bí òun. mi gùn. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà owó sábà bíi dídolówó ni. ọ̀yá torí pé olówó ọlọ́run ọba lè sọ́dọ̀ olówó láàrin kádùkú káyà òṣìṣẹ́ ìjọba ó ní sí ẹjọ́ gbàlá ọdún mẹ́wàá ọmọ pàṣẹ mọ́ṣọ́ òde sí èkú ilé fi jẹ́ pé wòye fẹ́ ṣe àwọn ọlọ́gbẹ́ hàn ẹ̀wọ̀n máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bá ti mọ méjì ọkùnrin kan obìnrin kan ó ti ó lè ní àjà kan lórí ní sìn tí àwọn àwọn ìjà kálà kó jẹ àwọn tẹ́ta cement ìyẹn ní cement ní sọ ní shop nọ́mbà ní ó sì ní one thousand pieces ẹ̀ lẹ́yìn náà nọ́mbà ní cement wọn láti fásitì o láti one thousand three fifty ó lè two thousand one hundred bẹ́ẹ̀ ní nàìjíríà yìí tí yóò di ọ̀la kó tó fowó lé láyé láyé ojú ẹsẹ̀ ẹni tẹ́ ra lọ́wọ́ ẹni tí ọ̀gá méjì rẹ̀ ti gbé yẹn ọ̀dájú wọn ọ̀dájú wọn ti báyìí ah ẹ mo ti bá hàn màtá ti sanwó lẹ̀ báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má ti sanwó lẹ̀ kẹ́tẹ́ ìrànbá tó múra wọn ó tún lọ yí. ẹ wá wo tí a fúnlẹ̀ wọn kọ́ńtírì tó wù ẹ́ tẹ̀tẹ̀ ìtẹ́lẹ̀ èrè ti wà mẹ́ ó tún wá ní sì yá dá bíi one thousand naira mi ẹ wá times one thousand naira ẹ lọ́nà one thousand ká ní one thousand lórí sọ́ọ̀kì. èlé jẹ́ one million. gate fáwọn ẹ̀rọ kò ní ẹ̀kọ́ ní surplus gbogbo lórí one hundred fifty gẹ géèdì tí ọkọ wà mẹ ẹjẹ àpò yẹn rí kí n yẹra surplus àwọn ìbò economic don tí o ti sọ lórí mi. so olówó nìyẹn olówó nìyẹn àmọ́ ń ṣẹ̀jọba gbogbo ṣẹ̀ṣẹ̀ kó tó rí gbà ikú gan ti mú òdì bẹ́ẹ̀ bọ́ àwọn òdì bẹ́ẹ̀ para àwọn ẹgbẹ́ kìnìkan kìnìkan wọ́n fáìlì ẹ̀gọ́ wọ́n gbé fáìlì ẹ̀lẹ́rìí tó ti yọ kó mẹ́rin lọ́kìnìkan mi wọ́n tàfẹ́ra wọn. yóò tó lọ sí ìnáwó ẹ̀rọ process gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n tún lè ti fẹ́ fún kíjọba yẹn tún so wa Muhammad sallallahu wa rí pé ní ibi tó lówó pọ̀ sí tó kọ́ fi mọ̀ bìlẹ̀ pé àgbọ̀dọ̀ pé àwọn àgbẹ̀yàn àmàlà ó ti wá jẹ́ àwọn olówó sí ibi tó lówó pọ̀ sí ibi tó ó ní kọ́mọ́tì náà máa ilé ẹ̀sán ó ní àwọn ìṣẹ́sí ni àníbi ìsábà adárin àwọn sàbí máa ń wọ́ tẹ̀lé nípa ìgbé ibi tí wọ́n tẹ̀lé ọ̀rẹ́ wọn kẹ́kọ̀ọ́ ibi tí ó náà wà wọn kẹ́kọ̀ọ́ wọn kẹ́kọ̀ọ́ ó ní ajá ìpàdánù sáà ìwé àwọn òun tán ni ó ní abárí àwọn èèyàn tó jẹ́ wọ́n sáà ń òwò na ìjọ́ mi má àwọn ẹbí wà gba gbogbogbò activities bí àwọn èèyàn ti rí nípa owó ni. wọ́n ní àwọn ọjà kan wà bẹ́ẹ̀ pẹ́lú aago márùn-ún ààbọ̀ bẹ́ẹ̀ ni bí agbe ni wọ́n ní bí agbe ni ó ní àwọn ọjà tó máa àwọn ọjà tó márùn márùn àwọn ọlọ́jà ọjọ́ kó ṣé èèyàn dé pẹ̀lú aago mẹ́fà àbọ̀ ọjà tó Ọ aláwọ̀ ẹ̀gbọ́n ló ti padà rà á. a hawla wala Ha! Báwo ni ṣe wá ha wọn? Àdàbí ni yá mọ́ṣára tujá ẹ̀yin zòwòzòwò tó ti débì. Wọ́n lọ màrọ́ fa owó àbùsọ̀rọ̀ hàn. Nígbà tí wọ́n gbé ha wọn sókè láti wù ànábì. Kódà wà má dùn àárẹ̀ kọ̀. Ó wọ́n ah, dùn. Wọ́n wá wókè. ànábì ní iná tùjárọ̀ yub'athuna yawmal qiyamati fujjaran sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n wókè sọ pé ah, àwọn náà rí àwọn náà rí àlọ́ mi rẹ̀ ẹ̀yìn olówó ló wá dára kìyàmọ̀ ọlọ́run ó gbé àwọn òṣòwòṣòwò ti dára kìyàmọ̀ nígbèjìdè ètò kìí nígbèjìdè ọ̀daràn. bó lọ́run ó ìṣèjọba. ọlọ́run ọ̀kà ọ̀rọ̀ wọlé. sallallahu alayhi wa sallam ẹ wo uslubu dára uslubu hasan. so ó sì wá sọ pé bẹ́ẹ̀ ṣe dáwà òní wọ́n kọ́ lọ kọ́kọ́ ọ̀rọ̀ anagba Muhammad sallallahu alayhi wa sallam ó kọ́kọ́ lọ kọ́ ni kíkọ́ ni mímọ̀ ìdí mara ẹlmọ́ ìtàn á lò ní lọ́kọ́ náà tó bá ti lè kọ́ mọ́gbà sínú ìdáhùn náà wà sórí fíìdì dára. àrùbíjẹ́ yìí sọ̀wọ́sọ̀wọ́ wá àwọn akóbìyàjú yìí àwọn àlẹ́ àlẹ́ yàrá lọ orí kó ti ń dọgbẹ́ báyìí àjàmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín báyìí ìgbékìdè kò kí wọ́n gbé yìí rè é wọ́n ṣe kí wọ́n mọ̀bí àmì ìlà mẹ́ni takọ̀lọ́ wà bá rọ̀ wà sọ̀dàkọ̀. àwọn ìní àyàfi àwọn mẹ́ta tí mo fẹ́ yọ ọ́ lẹ́yìn mẹ́ni takọ̀lọ́ ẹni bá páyà ọlọ́run ọba nínú yín wà bá rọ̀ ìyẹn ni pé tó páyà ọlọ́run ọba níbi òwò ṣíṣe rẹ̀ tí òṣòwò aráàmù wà bá rà ó tún ń jẹ́ ẹni tó yẹ pé tó bá búra ìbúra ìtọ́ ní bú tún bá rà kọ́ mọ́tò sí kó dára wàsọ̀dà kọ̀ kò sì parọ́ ojú orí rẹ tó ìjèrè lórí iye mọ̀ra gẹnu à mọ̀mọ́ ti parọ́ o <laughs> yorùbá bọ́ọ̀lù àjà wọ́n tàbí. báyìí wọ̀rọ̀ náà ni. ilà mọ̀lẹ́tàkọ̀lá wà bá rọ́ wàsọ̀dà kọ̀ àyàfi ẹni tí ọba báyọ̀ ọlọ́run ọba tó sì ń ṣe dáadáa yẹn pé tó bá múra ìbúra rẹ̀ ìbò ìtọ́jú ó wá tó ń ṣe kí ni o ìdí faraka ìṣòro níbi ọ̀rọ̀ tí ń sọ so ẹ̀rí kẹ́ni ti bá rí sí àbí bí tó ti bọ̀ wọn la ìpè ntí ò ní jẹ́ kẹ́ wà nínú àwọn fòjáàrù tí à ń sọ òní ẹ̀ tọ́ba إنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم نعم أحاديث أفا قاضي فقد نسأل حديث ó ní lámbà káàdà mi ìdọ́gba ni tùjárì tó ní túmọ̀ tó ti jẹ́ pé ìṣesí àwọn tí wọ́n máa ń ṣòwò ọ̀pọ̀lọ ìṣesí wọn tá a ti mọ̀ wọ́n sí ni àtàbílí ìfìlmọ̀ àmàlà bó ni dàrúdà kọ̀ pọ̀ fún wọn. wàtàhálù kọ̀lá tẹ̀wéèdì fìlà án ni mo ta yẹ sọ̀rọ̀ láwọn mílíọ̀nù ayé mílíọ̀nù kàdìbà. ìtọ́ máa ń wà lórí olówó ni kò ń sá make profit kọ́ bá fọ́ lọ́ngbúra kó ní ilẹ̀ rẹ̀ ẹ̀ òwúrẹ̀ ẹ̀ kìnnìkan kì í ṣe pé bùrọ̀ àdéhùn lọ́mọ́tà sí o profit tọ́fẹ́ lẹ́ra rẹ̀ ni o ó ní hákàmà aléhìn bíi fòjúwò anábì gbé ìdájọ́ kalẹ̀ lé wọn lórí pé wọ́n ó dùn wọn jìbìlì gbèlè dèkù kí wọ́n sáfìnà mínú bẹ́ẹ̀ ni sáfọ̀ màhàrìbà anábì wá yẹ tó bá páyà ìmọ̀ ẹ̀jì aláàmù nínú wọn tí ò bá wọn débẹ̀ wà bá rà sí ìyẹ̀wò ìyẹ̀rì pé ó jáde nìmọ̀ nàbà ó tó sì jẹ́ pé ìdúrà tó bá bú náà ìbúra dáadáa ni wọ́n sọ́dà kọ́ fi hàdí ìfìhì tọ́pẹ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ló sọ. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم. a náà wo ìkan sí àgbà àgbìnrin náà ọ̀fẹ́ pẹ́jẹ́. nínú àwọn tí ànábì tó sọ fún àwọn àgbìnrin yà ní ti àsọ pé àwọn àgbìnrin yà ní àwọn owó tó jẹ́ pé ẹlẹ́wọ̀ gbogbo iv tẹ́ sínú ramadan yìí tẹ́ iv tẹ́ pàwọn ìsíwà àti àwẹ̀ tí a máa mother of the day mother o tó tẹ̀wọ́ mẹ́lẹ̀ ló wà bẹ́ẹ̀. mo ti ní parí ojú láti kó tó gbowó oṣù mẹ́fà lẹ́yìn alẹ́ tó tẹ́ mọ́ of the ẹ̀rí pé ní tí àmì yẹn ti pé àmì yẹn sábà bí wọ́n tà sẹ́mọ̀ wọ́n ti ń kọ́. wọ́n lè rẹ̀ sọ́nà fún tí wọ́n ń kọ̀ fún àwọn ṣòwòṣò nípa ìmọ̀ ẹsẹ̀ ìmọ̀ ṣàbòsí ìmọ̀ ẹdọwọ́rù àfọwọ́ àbúrọ́ra wọ́n lè rẹ̀ sọ́nà kọjá ní ẹ̀gbẹ́ ẹnìkan tí ń ta oúnjẹ bára bí ṣe wáyé fà ádùkọlá yàdà ó fi hà á ń bí káyọ̀ sọ ìgbà tí wọ́n jẹ tẹ́ wọ́n á tún ṣe kí ni o wọ́n wà fọwọ́ ẹtí bá ti mẹ́rin wọ́n fọwọ́ tóbi ó ó ní nígbà tí ànábì wa tọwọ́ bọ̀ sísàlẹ̀ àmì alága àṣọ wa ni máa ha dá yá fọ́sí bàtọ̀ àmì àmì ni ọ̀rẹ́ wa ti ń ta ń jẹ ìwé lọ́lẹ́ ìsìsàlẹ̀ ó ní àfọ́ bá ti

وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم Adébí sọ̀sọ́lá ní ẹsẹ̀ ṣe èyí ọ̀tàkù ẹ̀sẹ̀. Ẹ̀wá ò dàrí kókó wà sálẹ̀. Àwọn ẹlẹ́wà tí ẹni kẹrẹ òbẹ́wà tí wọ́n tó yìí. Àwọn ẹlẹ́wà làhàwùlà fúnra. Pàǹtí ni ó wà sálẹ̀. Wọ́n ti sàtòkè kí ni wọ́n fẹ́ ṣe jọba ọ̀fẹ́ maximize the profit ọ̀fẹ́ kí profit rẹ̀ wọnú òwò kò tó gbé ní o kò pọ̀. وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا eléyìí bí ànábì sallallahu alaihi wasallam ti fi ń dá àwọn olówó ní ẹ̀kọ́ bí ìpínlẹ̀ ìtàhálà tá a wá lè ṣàdúrà fólówó ibi tí a ti gbé ìdánilẹ́kọ̀ọ́ wa ní ọ̀lànà olówó ta lè ṣàdúrà fún tá a bá fẹ́ ṣàdúrà fún bó la ṣe ṣe ọ̀nà wo láti gbà sálọ ní ẹ̀mí ni àbí ọ̀wá bá wa àti pé àwọn ẹ̀kọ́ wo ni ó rọ̀ mí olóyún náà tí ó jẹ́ wípé ó gbọ́dọ̀ hàn sí àwọn orísúnà náà láàrin ara a sì àlàyé ẹni ọ̀la bí ibùdó láì sàárà onígbé yóò túmọ̀ sí gbèdé àsìkò tí àwọn ṣe ìfọ̀rọ̀ ní sípà ń kájú ibi ni a ti ṣètò ìfọ̀rọ̀ ní ọ̀la gbogbo pátápátá wọ́n sọ fún àwọn ọmọ ìyá yòókù kí wọ́n wá àtìyàwó àtàwọn ọmọ wa àtògbò àwọn olólùfẹ́ wa dá àgbẹ̀lọ́hùn nínú àǹfààní owó náà nìyẹn sẹ́wọ̀n ní pé tí ọba sówó níwọ̀n bá díẹ̀ tó èrè bí èrè débòlùjà kó ní ẹgbẹ́ láìsí fún wa ọlọ́run fẹ́ lẹ́sẹ̀ rí láyà nàbí gẹ́gẹ́ lẹ́nìkan ni wọ́n ní kó gbé kó fi dàbí ló rẹ̀ ó fi dàbí ló lẹ̀ kí ọgbà àlùjẹ náà ó ní wá o mo ní kò rọrùn kò rọrùn báwọn kátó rí àbúkílárí tó wá àbúdáàdá àbúdáàdá وجزاكم الله خيرا آمين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير أبي الله معنا أو فاز ولا نجتي نوقف ولا لا بكنا بواتي أمومي مني أبي وانا طبعا جانا جاجومي أبي الله أي شيء أبي nínú tí a ti sáré nínú àwọn ìwà àwọn ìrìnàjò ọmọ ẹ̀rọ tó àwọn tí a jẹ́ oníṣòwò tó dàgbà àwọn tí a ti máa ń fi ọgọ́rùn-ún rẹ̀ ó ká lóò tó máa lọ́wọ́ ìlú fẹ́ẹ́ lọ́nà kan àti èdè ẹlọ́gbọ́n tó àgbà ẹ̀dá tó lọ. bọ̀ ń ṣàlà wọ́n rò pé èdè òní ò lẹ́yìn ká máa rí àwọn tó ti máa pọ̀ sí àti ọkọ̀ tẹ̀ láti máa bẹ́ẹ̀ ó pé ìlú lọ́nà ìlú ọ̀la tó ìyá ọ̀pá àwọn